حبيب محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته بالإسناد مسلسلا إلى سفيان بن عيينة قال عن عمرو بن دينار عن أبي قابوس عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم قال الراحمون يرحمهم الرحمن يرحم من في الأرض يرحمكم من في السماء أو يرحمكم من في السماء هذا أمرته ولا أبا ajẹ́ ìfẹ́ kò sí ẹni tí ìjọsìn àti ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà a ti jẹ́ pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ẹrú sí ọlọ́run ọba ní òjíṣẹ́ rẹ̀ ní kìí ṣe ọlọ́run fẹ́ ìgbìṣẹ́ ọmọ rẹ̀ a ó mọ̀ bẹ̀rẹ̀ kíkà nínú tíra alìhúndá fi ahkam ilé tí àfáwà abdulghani al-maqdisi ilé tí wọ́n kó jọ nínú bukhari àti muslim òun náà ni wọ́n ti kó tíra náà jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ni wọ́n ṣe bọ̀rí fún tíra náà nílé ìtaàmà sí khidmatul ulama ìṣe bọ̀rí fún tíra ó máa ń wà nínú àwọn nǹkan tí àwọn olùmọ̀ fi máa ń mọ̀ wípé tíra yìí wúdí aláhùnkọ̀ ó ṣe tíra yìí ní kí àdìmúmọ̀ tẹ́wọ́ bà lórílẹ̀ nínú àwọn nǹkan tá a fi máa ń mọ̀ ní pé síra báyìí ọlọ́wọ́n bá àlejò ọlá ó ní kí àwọn àdìmúmọ̀ tẹ́wọ́ bà lórílẹ̀ o náà ní wípé ọ̀gọ̀rọ̀ ṣùrùhá yóò wà fún tààlìkọ́ yóò wà fún ìtìtìlágà yóò wà fún àti àwọn núkàtì eléyìí tí àwọn olùmọ̀ tí wọ́n mọ̀ yọ lọ́tún lókì nínú rẹ̀ tí ó jẹ oríṣiríṣi àǹfààní pẹ̀lú ògbọ́ ọlọ́run lónìí pẹ̀lú ògbọ́ ọlọ́run a ó ka fún wa nǹkan tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ìgbésí ayé àlìmọ́ Abdulgani Al-Maqdisi á sà fún wa lónìí àbẹ̀rẹ̀ ọ̀bá sọ́nà sára kọ́lọ̀ ń jẹ́ kí àsìkò kékeré táwọn wájú ẹ̀ fún gbà wá láti yànnàná ìgbésí ayé àfáà tí wọ́n kọ síra yìí àti àwọn ìgbìyànjú wọn tí wọ́n ṣe lórí mímọ̀ a àfin tíra tó sọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ ilé ìtọ́rọ̀ mẹ́ẹ̀sìn wa tó jẹ́ wípé a gbọ́dọ̀ sí pẹ̀lú rẹ̀ ìtìdá bàbá yìí wá gbìyànjú láti sọ àwọn ọ̀rọ̀ ìjọ àwọn àdíìsì tó rọ̀ mọ́ àwọn àbúwábù fìkì yíya tó jẹ́ àwọn báàbù fìkì kọ̀ọ̀kan wọ́n sì mú àdíìsì wá ní abẹ́ rẹ̀ àdíìsì náà sì ń wá láti inú Bukhari àti Muslim tó túmọ̀ sí wípé bẹ́ẹ̀ bá fi lè ha àdéhùn jáde àkàm tó bá fi lè ha mọ́tí rẹ̀ tó bá fi lè ha ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo àdéhùn ti ń bẹ lórí rẹ̀ mukharrajun fi sahihayn ó wà ní Bukhari bákan náà ó sì wà nínú sọ́yìn Muslim ismuhu wa nasabuhu kí ni orúkọ bàbá yìí àti ìpìlẹ̀ wọn ìran wọn àfáwà ní wọ́n ṣe tàkìtì tíra yìí tí a mọ orúkọ wọn sí àṣẹ Samir bun Amin az-Zuhairi al-Misri ta'ala kọlọ̀n kó bá yẹrù tí wọn wọ́n fún wa ní olọ ọ̀fẹ́ àti ìyọ̀ndá láti tẹ náà ní èdè Nàìjíríà dídí mo ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí a ti tẹ ìkan tó lé ní ọgọ́rùn-ún méjì àti ogún 220 copies láwọn núsáfù àtàwọn tí wọ́n sábà barnameji lórí ẹ̀rọ ayélujára in fact request àwọn ẹ̀gbọ́n pọ̀ ju àwọn tí wọ́n jẹ́ kò síwájú àti wọ́n gbọ́rọ̀ lọ kọ́rọ̀ tí ó bá sọ lẹ́yìn ìgbà tí wọ́n fún wa ní ọ̀dá tí a tẹ̀ síra náà a tẹ̀ a sì pín fún àwọn tí wọ́n tọ̀ lábà tán ní pẹ́ẹ̀tì fún kọ́nà tó sọ kó wá lẹ́sùn lórí والإمام العالم الحافظ الكبير الصادق العابد الأثري عالم الحفاظ تقي الدين أبو محمد عبد الغني بن عبد الواحد بن علي بن سرور بن رافع بن حسن بن جعفر المقدسي الجمعيني ثم الدمشقي المنشا الصالحي. الصالح أرفع فعلني عزيزي الإمام أبيلي القبل العالم القبل الحافظ لا قبل الكبير àfọ́ọ̀lù aláàrí alásàrí gbogbo ilé alcohol òun náà ni tàbí ní alàjẹ́ tí àwọn èèyàn máa ń fún yàn látàrí àwọn nǹkan tí wọ́n bá wo sàkún ìwòye sí nípa abẹ́yàn ti dó déédé nídìí ẹ̀sìn ọlọ́run sí Abu Muhammad kúníyà àfáà wa Sheikh Abdul òun náà ni Abu Muhammad عبد الغني بن عبد الواحد بن علي بن سرور بن رافع بن حسن بن جعفر المقدسي الجماعيلي ثم دمشقي المنشأ الصالح ما ìgbà wọn ni wọ́n عبد àfáwà المقدسي اختلف في مولد الحافظ البجاني رحمه الله فقيل wọ́n ní àwọn èèyàn ṣe àpẹẹrẹ lórí ọjọ́ tí wọ́n bí àfáwà àbújẹ́ni al-Maqdisi lọ́dọ̀ àwọn àfó onímọ̀ hadith maqasid al-tarjama àwọn nǹkan tí a máa ń ní àsùntà rẹ̀ ní ìgbà tí a bá fẹ́ kọ̀ọ̀kan nípa èèyàn tí ó bá ṣe wípé àfá àtàfẹ́ kọ̀ọ̀kan nípa rẹ̀ ìyapa ẹnu wà nípa ọjọ́ tí wọ́n bí gbogbo ìyapa ẹniyàn náà ni a máa ń kó wá kíla wíìlà ìsáná kádá wàkílà kádá wàkílà kádá ilé ìlú pàtí àfáwà tó ní pé àárín ìpánì ni wọ́n ni àfáwà àtẹ̀lé àzòrẹ́rí ọlọ́run tí ó bá tó ṣe àlékún àlàáfíà wọn ọmọ òpèjẹ kárí wọn pẹ́ ìkan nínú àwọn àgbà ọmọ kéwù bàbá agbárí tí wọ́n kù láyé lónìí òní àfọwà sẹ́lẹ̀ àmì àzùrẹ́ yìí káfíńdọ̀ òwúwọ́wọ́ sàárà olùdẹ́kọ́ fún mẹ́tẹ̀ẹ̀ta wá wípé àwọn kan ní 541 ni wọ́n bí wọn àwọn kan ní 543 ni àwọn kan ní 544 ni wọ́n láìjà èyí tó tẹ̀wọ̀n jù òun náà ní wípé 544 òun náà ni òun wọn bí wọn a torí pé àìyíwá bí ìgbìmọ̀ nàìjà òun gbà wá nínú tàríkù rẹ̀ wípé alhábìlá bìbẹ́ẹ̀ni wọ́n bèèrè lọ́wọ́ wọn wípé ìgbà wo ni wọ́n bí wọn wọ́n ní ìmọ̀ 543 àbí 544 wọ́n kọ́ al-Hafiz wal annahu 544 àfáà wa alhajjá abdulgan al-maqdisi wọ́n padà wá ṣe tẹ̀rìjíhù pé èyí tó súnmọ́ tó kílà jù pé 544 ni wọ́n jà wọ́n so láti sọ wípé èyí tó àríjá fún òun náà ni wípé 544 òun náà ni wọ́n bí wọn sifatuhu alkhalkiyya sifatuhu alkhalkiyya ìrísí wọn bọ́bá wọn bá lè tí ọlá ṣe dá wọn ní physical appearance bí wọ́n ṣe rí wọ́n fẹ́ ṣe ní àlàyé fún wa àbáwa àbúyáwù àjùmọ́kùbìsí tí ó jẹ́ kan nínú àwọn ọmọ ilé ìpé wọn wọ́n ní ليس بالأبيض الأمهر ليس بالأبيض الأمهر pé bàbá kì í ṣe funfun tó lágbò tààrà nítorí pé ààfin ni wọ́n al'amuhak òní alwáńtò ní ààfin al'amuhak alwáwà ààfin ilẹ̀ wọ́n ní funfun wọn kì í ṣe funfun ààfin báyìí ẹ̀mí ìlú ìdàsítámọ̀rọ̀ ó fẹ́ dàbí bàbá tí wọ́n wà láàrin funfun àti dúdú wọ́n funfun gbòò wọ́n sì dúdú ó wà láàrin méjèèjì hasanu asha'ar irun wọn wọn rẹwà púpọ̀ káàkó lẹ́yà irùngbọ̀n wọn sì pọ̀ ó pọ̀ gan wá sí irun ìjẹ̀bí ojú wọn white ó broad azim olkhol ní ìwà ìwà wọn ṣe sí ni o àbí nǹkan ní ìjẹ́ta ní ìrítí lóòrò wọ́n yìí ti rárá wọ́n yìí ti pé bóyá ẹ̀rì mọ́bá ẹ̀rọ ti yẹ ọkùnrin ló dúró yìí táàmù ọmọ wọ́n tẹ̀ sí gbọ́lẹ̀ bẹ́ẹ̀ so ka á nà ní ọ̀rọ̀ yọkùnrin tó ní wájú yìí tẹ́ ẹ bá rí wọn ẹ mọ̀ sí ìdúgbàgbẹ́ pé ìmọ́lẹ̀ ń jáde ní ojú wọn wọ̀kánà ọ̀dìdọ́ pàbá sọ̀rùgbú nílẹ̀ ìgbòká wọ́n ní ojú wọn ó wík púpọ̀ látàrí ọ̀pọ̀lọpọ̀ ẹkún wọ́n sára wọn sunkún gan wànásù àti ìmọ̀ dátí àkọ ohun sí àbá ìwọ̀n dákọ ohun ìwọ̀n dákọ látọ̀ náà wálìmọ̀tọ̀ọ̀lá àti ìmọ̀ ohun tíra àwọn ìṣesí mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n dárúkọ yìí ó fún wa ní ó jẹ́ ká mọ̀ wípé àwọn náà ló fà tí ojú wọn fi tó fi kọ́lẹ̀ bákan náà a ákìrù ìmọ̀kìlìsì bó tẹ̀lẹ̀ wípé àfáwà tí wọ́n ṣe pàtíkì síra yìí àwọn òsọ̀rọ̀ nípa òṣò nípa ẹ́rà tí alìmọ́ àtìjẹ́lẹ̀ alìmọ́ tí wọ́n wá táyé wọn sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n mi bá bí ziyada tó sọwá ìdí so mo láǹfààní láti lọ mú yẹn wá nínú tírà khulasatul kalam ala umdatil ahkam a padà ka àwọn tírà tí wọ́n fi ṣe kíjúmọ́ mú tírà yìí eléyìí tó jẹ́ mọ̀tìbúwa tí wọ́n ti tẹ̀ tó tó àlórí gbá àti màkútọ̀ tó jẹ́ manuscript tí wọ́n ti tẹ̀ wọ́n èsì ẹ̀ tí ìbò tí ìbò manuscript á padà ṣàlàyé ẹ̀ fún wa tó láwọn tíra tí wọ́n fi ṣe kí bí máa tíra yìí onítíra tó wà lọ́wọ́ mi kò lásán tó kàlá aláàrúdà ti àkà àfáwà alibastan àwọn ni wọ́n kọ́ a mo rí wípé ó sáǹfààní púpọ̀ tí a sọ̀rọ̀ nípa asúrù alimam abdulkari alimabdulkari láti mọ̀ síra kòlásọ́tò kalam aláàrúdà ti ti àkà ìgbà tí sheikh roslan tí wọ́n ta tíra yìí fún wa sheikh mohammed said roslan alimitri ìgbà tó ti tíra ọlọ́pàá àkáǹtì tó fi ṣe dáwà fún wa nuska tí wọ́n tún fún wa lọ́fẹ̀ẹ́ nìyí nuska ìlà lò ọ̀fẹ́ gbogbo bá ti pọ̀ tó lọ́dún náà ọ̀fẹ́ ni gbogbo wa gba tíra yìí a lé ní ten thousand láwàtà lọ ṣe dáwà tíra ọlọ́pàá àkáǹtì tí mo bá jókòó lónìí tí mo ní mò ń ta fún yín kì í ṣe ìmọ̀ ara mi ní o nǹkan tí mo gbọ́ ẹnu àwọn olùmọ̀ tí mo sì dọ̀tí ẹ̀ sílẹ̀ nígbà tí mo ń gbọ́ òun nìyí náà mo fẹ́ mo fẹ́ nà kọ́là ọ̀rọ̀ àwọn olùmọ̀ èmi wá jẹ́ bí wáfíì láàrin yín àtàwọn àfáà wa torí tí wọ́n tí mo gbọ́ lẹ́nu wọn tí wọ́n sọ nígbà tó lè bí ní o fẹ́ sọ fún yín ọlọ́ọ̀kọ́ tí ó jọ kó jẹ́ kó sì gbogbo a ní àǹfààní asùrù lè mọ̀kùdìsì wọ́n ní asùrù tí àfáwà àbìgẹ́nà lọ́dúsì tí wọ́n wá ilẹ̀ ẹ́rà ìgbà tí wọ́n wá sáyé wọ́n ni wúlùdà lè mọ̀kùdìsì ah ok aha ó dàbí pé lábẹ́ asùrù wọn yìí wọ́n ni wúlùdà lè mọ̀kùdìsì ti asùrù alìmọ̀kùdìsì lè wọ́n ni wọ́n bí wọn nígbà asùrù alìmọ̀kùdìsì ní amúrìlà ìkánú àwọn khalifa dáúlà àfàṣíyà òní àfáà yìí asúrù tí wọ́n rí àfáà àbìdẹ́nà ní mọ́tútù sí wọ́n ní ó jẹ́ asúrù tó jẹ́ pé ìkọ́lẹ̀ ó ti ń bá dáúlà àfàṣíyà ńgbà náà ìkọ́lẹ̀ ti ń bá dáúlà yẹn débi wípé ó ti ń yọ́ lọ ó ti ń yòrò وقد وقع في عصره عدة أحداث تاريخية منها wọ́n ní nígbà tí bàbá yìí wà láyé ní àsìkò tí bàbá yìí tẹ̀lé àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí ìtàn jẹ́ mọ́lẹ̀ tó sì ẹ̀ka sáǹfààní ẹgbẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ ilẹ̀ ẹ̀sìn alákọ̀ọ́kọ́ mọ́kíláàtù ìdàlá kọtí 2000 ogun kan wà tí wọ́n ń pè ní gẹ́sùwàtù ìdàlá àkọ́kọ́ tó ṣẹlẹ̀ ní um, Andalus wájá alìmùsùlùmúnà alìfríǹjì tí àwọn mùsùlùmí tí wọ́n dojú ìjà kọ àwọn ìfríǹjì um, àwọn ìfríǹjì àwọn náà ni àwọn tí a lè pè ní bí àwọn faransé wàkánà nọ́sùlùmí àwọn mùsùlùmí sì jẹ́ wọ́n mọ́ ọjà ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìjọ tí ó ṣẹlẹ̀ nígbà tí a bá ìwá sáyé ma hàndà bìbì láàdì mísírọ̀ nínú alùkọ́hásí wàlúwàbá alìmúsùn wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní mísírọ̀ láwọn àsìkò yìí tó jẹ́ wípé ìyàn mú sí ìyàn náà sì kọjá ojú ẹ̀ fàkárí bá ti dìyà tó tí ìdààmú dààmú tí ọ̀bá wàjálà àníhà àlùwà débi pé àwọn èèyàn wá ń kúrò nínú ìlú wọn sá lọ wọ́n lélẹ̀ ìsánẹ́sì títà wàtìsírí bádà kọmtìyà 596 ìjírá orí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ وكان يخرج من القاهرة في اليوم الواحد نحو 500 جنازة wọ́n ní lójúmọ́ ní kọ́hírọ̀ nìkan torí pé kọ́hírọ̀ ìlú ni nínú mísírọ̀ mísírọ̀ ni dáúlà kọ́ọ́hírọ̀ Cairo ìlú ni Cairo nínú Egypt Egypt ni country Cairo ó jẹ́ ìlú kan nínú kíni o Egypt lójúmọ́ wọ́n ń sin òkú 500 more than 500 òkú ni wọ́n ń sin ní ojúmọ́ nínú kẹfíì wọ́n rìpọ́tù àdáàtì nínú àlùbídáyà wà ní háyà pé ìṣẹ̀lẹ̀ náà mú àwọn èèyàn lómi débi wípé àwọn wọ́n ta àwọn ọmọ wọn wọ́n ta ọmọ wọn sábà ta bóyẹ́ tó bímọ márùn-ún nìsìn ó ta ọmọ méjì owó tó bá gbà ń bẹ̀ yóò mọ̀ bí bọ́ àwọn mẹ́ta tó kù àwọn tó wá ara ọmọ yẹn wọ́n lọ wọ́n lọ sún jẹ ẹgbẹ́lọ́wọ́ mẹ́rin ó lè ta méjì mẹ́ àwọn yóò lọ sun ọmọ yẹn jẹ nígbà tí wọ́n rí nǹkan ká tí wọ́n dẹ̀ wọ́n gbọ́dẹ̀ fẹ́ sọ báyìí so ọdún yìí ó ní àwọn àsìkò yìí ní bàbá yìí ni wọ́n wá sí náwà sáyé lọ́sàlọ́ sàlámù bákan náà òkú òsànsẹ́lẹ́sì ní sáà wọ́n ní ilẹ̀ yìí ṣẹlẹ̀ ní sáà lásìkò yìí wàkánà ní haúlì àmà wọ́n ní àdánwò tí ó bá àlúmọ̀ ní ọdún tàà ń sọ yìí àkókọjá nǹkan tí alìmọ̀rùn kádàtíláha al'adu tẹ̀sí òsèrà wọ́n jì máa ń tẹ̀múrù mọ́ra débi wípé afẹ́ rí àwọn ìròyìn tọ́bọ̀ wọn bá àríkọ́lá sọ pé ọjọ́ ọdún ìdí alìkíámọ̀ o, ni àwọn ìròyìn náà ti wọ́n ní wàkílá iná nablus lábìyànkọ̀ bí a hafi wọ́n ní nablus ìlú kan ní jẹ́rẹ̀ ní sham wọ́n ní kò fẹ́ sí ìgànnà báyìí tó gbé ilé dúró níbi tí tàbí yẹn ṣẹlẹ̀ tó tó ilé kò dálẹ̀ kankan sí àfikò bọ̀ọ́bà bákanáà nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ọdún yàtùkú àbáyíwá sáyé mọ́ jákì lójú في بغداد في أول سنة تسعة وتسعين بعد خمسمائة ní ọdún 599 ìjírá wọ́n ni mọ́jẹ́ tìlújú ìràwọ̀ jábọ́ láti sánmà bó ti wá jábọ́ kò délẹ̀ ó wà láàrin sánmà táwọn òyìn àti ilẹ̀ ó wá lọ tó ń wọ́ lọ ní ojú sánmọ̀ tó ń sá eré gán ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ọdún 599 wọ́n ní wọ̀tàtà yàrá ṣíbò àjàrọ̀ pé ìràwọ̀ jábọ́ ó wá ń fò ó wá ń lọ bí ìgbà tí àwọn tata eéṣú tẹ́lú tí eéṣú bá jáde lójijì tẹ̀lé tó bá tí èsù bá wọ tó bá wọ oko tó lé ní 5,000 acres wọ́n lè jẹ́rù láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀dógún gbogbo oko yẹ pátá ó kì àì wọ́n ni àpèjúwe bí àwọn ìràwọ̀ ti ń dábọ́ lọ́dún náà tí wọ́n wá ń sá eré tí wọ́n ń sáré lọ lójú sọ́mọ̀ wọ́n fi wé tàtọ́ ìrú aljarot wàdá àmàdá alìkà ìlànfàjì wọ́n ni ó lọ bẹ́ẹ̀ títí tí àlìfájà rí ọjọ́ kejì ọjọ́ kan lè tẹ̀lé tẹ̀lé ó lọ bẹ́ẹ̀ títí àlìfájà rẹ̀ tó ṣe tó fi yọ bàtí mo ṣe bá nípa àdáàbì mo padà confam ẹ̀ wípé àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ yìí àwọn ìwádìí tí mo ṣe ó fi hàn wípé àwọn nǹkan wọ̀nyí òdodo ló ṣẹlẹ̀ òdodo ló ṣẹlẹ̀ kọ́lọ̀ọ̀bà àdìjọ́lá kọ́lọ̀ọ̀bà àdìjọ́lá tí ó ṣàmùwà a ní ìtẹ̀síwájú afáàsọ wípé wọ̀tọ́jà ìkọlùkù bí ìtìhá ìlọ̀pọ̀. Àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí pariwo wọ́n tí gbàjáre sọ́lọ̀ fẹ́sìmọ̀ pé láti gbò fìtínà náà lámọ́ mọ́ ọlọ́run ọba jù. Nínú àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní àsìkò yìí, àfáwà al-Imam ibnu tẹ́jú bòdì ìkan àwọn àfáà ni ló ń jẹ́ bẹ́ẹ̀ nínú àtírà àwọn tí wọ́n kọ tọ́tù ní àlùjúmù záhírọ́ fi mùlú fi mítrọ́ wàlùkọ́hìrọ̀ wọ́n sọ̀rọ̀ yìí ní àjíjú ẹlẹ́ẹ̀kẹfà page 182 ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé àwọn ìràwọ̀ wọ́n ṣe kí ni wọ́n jábọ́ láti sánmọ̀ wọ́n sọ̀rọ̀ rẹ̀ nínú síra yìí nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àwọn ìtọ́jú ṣẹlẹ̀ lọ́dún 599 tó túnmọ̀ sí 599 yẹn ó kú ọdún kan tí àbá wa àbìjẹ́nà ìmọ́tòkìtì tí wọ́n jáde láyé torí pé 600 ìjírá ó ní wọ́n jáde ní wọ́n jáde láyé ní ìṣòro tí wọ́n lò tó sí sí ìyà láyé bákan náà ibùdó ìjàòjì nínú síra rẹ̀ àlìmùtẹ́sìn fi tààrí ìmúlòkù àlùmọ́mù ní júzù ẹlẹ́ẹ̀kọkànlá page 283 wàfí náà sì sànà ní ọdún yìí náà ọdún tí ìràwọ̀ jábọ̀ yìí ní 529 wọ́n ni dúlìbà yìí sáàbùnù jáfà ìbúnù Muhammad bin Asim alfa sauri وكان سبب في ذلك أنه شهد عليه أكثر من سبعة عشر رجلا بشتم أبي بكر وعمر وعائشة وحفصة وأنهي ذلك إلى المتوكل فأمر المتوكل أن يكتب إلى محمد بن عبد الله بن الطاهر يأمره بضرب يأمره بضرب عيسى هذا بالسياق فإذا عمل رمي به في دجلة ولم تدفع جيفته إلى أهله وضرب ثم ترك في الشمس حتى مات ثم رمي به في دجلة وذكر طبعا في تاريخه له ولن يعلم ọdún 589 nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó tó ṣẹlẹ̀ o ní wípé wọ́n na ọkùnrin kan tó ń pè ní ìtàbùn Jafar bin Muhammad bin Asim alifasauti ní ẹgbà 1000 ẹgbà 1000 ni wọ́n na kí ni jẹ̀rí ìmọ̀ rẹ̀ ọ̀nà wo ló dá wọ́n ní ọkùnrin 17 ni wọ́n jẹ́rìí tako wípé ó ṣépè fún àfáwà Abubakar àfọ́wà umar ìyàwó aisha àti afsọ tó túnmọ̀ sí pé àrọ́júlú káàná ṣìríyàn ó bí pé ọkùnrin yẹn torí pé ìtàwọn máwọn ṣíà wípé wọ́n mọ̀ bú àwọn sọ̀hábà àwọn mẹ́rẹ̀ tí wọ́n ti dákọ́ ń bì àwọn gangan ni

rọ ìdíṣà tí yóò ní gbọ́ sí é kó fi àwọn orúkọ yìí kó fi ta ọmọ rẹ̀ lọ́rẹ̀ apẹ̀tẹ̀ wọ́n jẹ́ ìtàkọ̀ arákùnrin jáfàrù wípé ó ṣépè fún àwọn mẹ́rẹ̀ rẹ̀ fàúnì ilẹ̀ àdáríkà ilẹ̀ mùtàwákì wọ́n bá gbé ọ̀rọ̀ náà lọ́sọ́dọ̀ mùtàwákì pé kí wọ́n nà ní ẹgbà 1000 tó bá wá kú kọ́lọ̀ sọ sínú dúdlá odò kan ní dúdlá ní Asia country orí odò náà wà wọ́n ní wọ́n láti pa òjìká túnú ìrá àrí wọ́n gbúdọ̀ tó sí òkú rẹ̀ lẹ̀ wọ́n gbúdọ̀ gbé òkú rẹ̀ fún àwọn ará lè láti lọ sí wọ́n ní wàdúpadó ibá tó tó ní kàfíṣàmù wọ́n náà wọ́n ti fi sínú ọrùn hátà àmà tó bí kú nígbà tó kú tán rúmi àbí fi dúkìá wọ́n bá sọ sínú odò dúkìá ìmáàmù tó bá rí inú tàríhù wọn wọ́n mú ìṣẹ̀lẹ̀ yìí wọ́n mú wá pẹ̀lú bí wàhálà ti ṣẹlẹ̀ lóríṣìíríṣìí nǹkan lọ́tún ní àsìkò tí bàbá yìí wáyé kámọ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ní aláìmọ́sí nǹkan tí yóò ṣe inú gbogbo wàhálà náà ni wọ́n bí àfáwà àgbẹ̀jẹ́rí alimọ́kùnrin rahimahullahu ta'ala tó sì wáyé tó sì tẹ̀lé rẹ̀fìlátù àwọn ìrìnàjò tó rìn nípa ìrìnàjò onímọ̀ tí al-maqdisi tí wọ́n rìn lakọ̀dìkánà al-hafidu abdul ghani ṣàlùhù ṣàlùhù kuffaz al-kibar wọ́n ní àbáwà abdul maqdisi kéèsì tí ẹ̀ náà dàbí kéèsì àwọn olùmọ̀ àgbà tó ti tájú ẹ̀ náà ni fàkọ́lá máa tẹ́jìdò hafidan min al-kuffaz ó kéré tárí ìkan nínú àwọn olùmọ̀ àgbà ilá àwàkọ̀dìrọ̀ aláàfíì tọ́lá ìgbà ìgbìyàn àfikà rí pé wọ́n sì ìrìn àjò tó jẹ́ ìrìn àjò mímọ̀ wọ́n sì ìrìn àjò tó jẹ́ ìrìn àjò mímọ̀ àdínà àfáà náà tí wọ́n jáde rẹ̀ inú rọ́jà alhambali kò jáde ní ìgbìyàn tó jáde láyé kò jáde nínú àdìbàrù afọ nínú àdìbàrù sọ́ọ́ ìmú kò jáde ní ìgbìyàn tó jáde láyé kò jáde rárá torí wípé gbogbo ìmọ̀ tó fẹ́ lọ wá níta yẹn àwọn àfáà tó ń bẹ nínú rẹ̀ wọ́n kú kẹ́kẹ́ pẹ̀lú ìmọ̀ yẹn so ó tó ó jẹ ṣùgbọ́n ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olùmọ̀ oní wọ́n ìrìnàjò fún ìmọ̀ tí wọ́n jìyà láti wá ìmọ̀ wọ́n ní ó bẹ̀rẹ̀ ọjọ́ orí rẹ̀ súnmọ́ ogún ọdún ìdọ̀rọ̀hálà ilẹ̀ baghdad sanata khamsiya wahida wasiti wọ́n ní ó ṣe ìrìnàjò lọ sí ìlú baghdad ní ọdún 561 wáyìdá orifat annahum lam yakunu yalhaluna illa ba'da samahum mishayikh dani ẹgbọ́ ìta àmọ̀ tó àmọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn olùmọ̀ ní pé wọ́n ìtàrù àti tọ́bá gba ìmọ̀ lọ́dọ̀ àwọn àpá àti wọ́n bẹ nínú ìlú wọn علمت أنه طالب علم منذ صغره رحمه رحمة الله عليه رحمه الله wọ́n ni a lè sọ ìpé àfáà ìlómi wípé ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ní láti kékeré farahara ilẹ̀ baghdad marratain àfáà ṣe na ìlọ sí baghdad lẹ́ẹ̀mejì ọ̀hàlà ìmọ̀rọ̀tà ìlúlá ìbáná 561 alábọ̀kọ́ ọgbà tí wọ́n kọ́ lọ ọ̀nà ní ọdún 561 wọ́n kò káàlì rí ọmọ ẹ̀gbọ́n màmá wọn tí ṣe àṣẹ́ muwafaqu dín inú kùdánù àwọn méjèèjì ni wọ́n jọjọ́ sí ìrìnàjò àwọn méjèèjì yìí inú kùdánù àfọ́ òfífì lòun olókọ àdìmúkún ní so ìrọ̀ ní àwọn àti àfáwà àbùdé náà lọ́pùlìsì lọ́pùlẹ̀ wípé àzàmára tó fi tọ́lá kéèyàn ní kílásímẹ́tì nínú ìmọ̀ yezidi dùdù ó máa ń ṣe àlékún ìgbìyànjú ọmọ onímọ̀ ni ó sọ̀rọ̀ nínú àwọn àfáà sáràf tí wọ́n ní kọ̀rí tí wọ́n ní tẹ́lìl nínú sọ́làf ó sẹ́rí tí ó tó bá fi ní rẹ̀ nìkan ẹnìkejì ó mọ̀ tó sọ wọ́n mọ̀ tẹ́ra wọn láti wọ́n mọ̀ tẹ́ra wọn ló fún ìyáàdá tó ní o ìyáàdá èmìyà tí wọ́n fi mọ́ ní àlékún nípa mímọ̀ zamana ti tọ́lá ọ̀dà púpọ̀ ọ̀dà púpọ̀ àbá amọ́dún náà ń bá yí ọlọ́ fún bá rẹ̀ sí wọn tá a bá ń sọ̀rọ̀ wọn ànàsọ̀rọ̀ yára bùn máyé torí bá àwọn méjèèjì zamana wà lára méjèèjì àtàwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sọ̀wọ́n kárí àfáà kan

al-Imam Ibn Qudama al-Maqdisi àwọn tí wọ́n fíkìm ní ló jẹ wọ́n lógún ọ̀kánà ni asari talazumohuma tafakuhu al-Hafiz wasamahu Ibn Qudama wọ́n ti tàbí tó rẹ̀ ìrìnàjò mímọ̀ àwọn pọ̀ àǹfààní ìmọ̀ fíkìm tí àfà àbìjọ́nà al-Maqdisi ti ṣe lára àfàwà ah, Ibn Kudama al-Maqdisi bákan náà àǹfààní ìmọ̀ hadithi tí àfáàwà Ibn Qudama al-Maqdisi tí wọ́n ṣe lára àfáàwà àdùjẹ́lì al-Maqdisi ni ثم رحل إلى الحافظ أبي طاهر السلفي بالقدرية lẹ́yìn tí a náà wọ́n tún ṣe ìrìnàjò lọ sí ọ̀dọ̀ àfáwà Abu Tahir as-Silafi sọ́ọ̀hìbù mọ́jáde sáfàrà àfáwà Abu Tahir as-Silafi wọ́n kọ tírà kan wọ́n pè ní mọ́jáde sáfàrà gbogbo àwọn ìyà táwọn tó ti sáájú jẹ lọ lórí ọ̀rọ̀ ìmọ̀ àti wàhálà táwọn náà ṣe lórí ọ̀rọ̀ ìmọ̀ jama àwọn kìkì dáàbì jàálà wọn mùsọ̀lọ̀fà wọ́n ti pọ̀lú sí alákanni wọ́n pè ní mọ́rájá mustapha dictionary ìrìn àjò olókọ̀tà àbútọ́ yìí àtílàfí ìdí àtàláfí o àbútọ́ yìí àtílàfí àti skandari ará Alexander ni wọ́n ní Misro ẹ̀ẹ́mẹ́jì ni àfọ́ àwa àbúgbẹ́nà alimọ́tòdìsì ni wọ́n lọ alákọ̀ọ́kọ́ tó lọ wọ́n lọ ní ọdún 566 ìjìra ẹlẹ́ẹ̀kejì tí wọ́n lọ wọ́n lọ ní 570 ìjìra àfẹ́ni àmì sílá fi kẹ̀kẹ́ rán wọ́n lẹ̀ gba ọ̀pọ̀ gba ìmọ̀ tó pọ̀ lọ́dọ̀ àfọ́ àwa àsílà fi pàkọ̀lùkátà bá rí náà wà ní àti jùsù wọ́n ní tí wọ́n kọ ní ìgbà látọ̀dọ̀ àfáà yìí almost 1000 àjíṣà òní wọ́n kọ látọ̀dọ̀ wọn ọ̀kánà tọ́gbà rọ̀fíìlì hìlà sílá fi yàdúrù mẹ́jálì tàbí hadith ìdàmàṣù wọ́n ní àbá àwọn àbìdẹ́nà lọ́pìtì sí tájú kí wọ́n tó lọ sí ọ̀dọ̀ àfáwà àtìláfi wọ́n máa ń jókòó ní àwọn ìjókòó mímọ̀ ní ìlú Dimashki káàrẹ àdúrò aidan almaliku nurudin bunzdenki wọ́n ní maliku nurudin bunzdenki àwọn náà máa ń jókòó ní àwọn halkọ̀ náà wàkánà ìdá ashkala ṣe ń alalkọ́ọ̀lì yìí wọ́n ní tí ìjọba bá pa tó fẹ́ dojúrú mọ́ kọ́ọ̀rí ń ta ẹ̀kọ́ lọ́wọ́ bàyánàrú alhafi àfáwà hafi almakdisi abdulbani àwọn ni ó sàlàyé fún alkọ́ọ̀lù pàpàkọ́dàwó alimọ́lùkù bá rẹ̀ dàrí lẹ́yìn bá gbà náà ọba lóòrùn dín ìwà ìgbà ohun rí àfáà yìí mọ́ pàkọ́ọ̀lá àìdàn náà kẹsà ní àwọn ọmọ kékeré tó máa ń ṣe fátúwù táwọn dágbà gbé nǹkan yìí kọ́ pàfílàtà àwọn sọ pé ó sì ṣe ní àjò wàá dára ìlú alámọ̀bà àti wọ́n lè lè ìtọ́ka ló jẹ́ sí ìjàfáfá àti ìmúgbélégbélé ọpọlọ àbáwa àbùdẹ́ni alìmọ́kìlìsì rọ́hálà ilà mísọ̀ àìdàn mọ́rọ́tẹ́ wọ́n ni wọ́n lọ mísọ̀ lẹ́ẹ̀mejì fàtẹ́mì àwọ̀ hajjá wọ́n ni ó gbọ́ ó sì tún gbọ́ المقدسي وأنه سمع بالملك العادل إذ يكون هو في ذلك wọ́n ní àbá àbùjẹ́lá alìmọ́sílìsì àwọn náà ni wọ́n ń rìpọ́ọ̀tù ọ̀rọ̀ ìfúnra wọn wípé ìjọpọ̀pọ̀ àwọn pọ̀ pẹ̀lú alìmọ́lìkùláàdì alìmọ́lìkùláàdì ìtàmáàtù bìí pé àbá yìí wọ́n jókòó pẹ̀lú alìmọ́lìkùláàdì bàmá rọ ayétu nínú ilẹ̀ jẹ̀mí àwọn òsìrí nǹkan kan فأقبل علي وقال wọ́n ló wá sọ fáwọn yìí pé à wọ́n tàbí ní ó súnmọ́ àwọn ó dì máa wọn wọ̀já àwọn tó láwọn wọn láwọn tàbí àwọn súnmọ́ pé àwọn àsọ wípé nígbà náà kò so a ní àwọn kùdìẹ̀ kùdìẹ̀ ó wà lẹ́ẹ̀dẹ̀ yóò jìbù tẹ̀sí òun náà ní fa fàkọ́ọ̀lì máa yẹ́ lẹ́ka ṣe mú tó àbùdì ó ní ìkẹ́kọ́ lọ́dọ̀ tó yẹ táwọn èèyàn ó láì fíẹ̀ sí láti dìrì wọ́là tó yà kì í ṣe lọ́rọ̀ rẹ̀ sùn kì í ṣe lọ́rọ̀ lé ayé wà láàbù tẹ̀lé mẹ́rin ní háàsì dìrì ṣùgbọ́n àwọn èèyàn ò lé wà tọmọ ìlú ní lè ta tó túmọ̀ sí wípé kò sí bí èèyàn ṣe wà tí ò ní ní kéta ọ̀kọ́dọ̀ tó yà ọ̀rọ̀ tó yà lọ́bìdì wọ́n ni alámọ́wọ́ sọ́lá ilẹ̀ àti sọ̀rọ̀ fún nàìjíríà ìgbà tí àfáwà àbújá náà lọ́dún sí tí wọ́n wá sí mísírọ̀ wọ́n náà wà ní mísírọ̀ ń bà náà fàkánà ìdà àfárajà ìjọba lánàfíìmù náà ṣe máa ń ní kẹ́tọ̀ọ̀tù alhulu wọ́n ni a ní kẹ́tọ̀ọ̀tù kọlù wọ́n ni ìgbà tó wá sí mísírọ̀ tó wà ní mísírọ̀ pẹ̀lú àwọn tó bá jáde lọ sí pé òfẹ́ lọ sí júmọ̀ àwọn fẹ́ lọ sí ìrìnjúmọ̀ a ní láǹfà lábọ̀ pé a fẹ́ rìn pẹ̀lú ẹlẹ́gbẹ̀rẹ̀ torí pé àwọn èèyàn tí wọ́n máa wà lọ́dọ̀ rẹ̀ máa pọ̀ gan-an lẹ́yìn tẹ́lẹ̀ yóò nà áwùdà tí wọ́n rọ̀ kiri káàrí pé àwọn àtàjọ́ máa ṣéhù gan àní ní àṣẹ́sì sí àfà wọ́n ní wàkúnna àhàdáátán nàbùtòbò alhadita haúnà yóò hábí àríwá wọ́n ní ìtẹ́kọ́ ah, àṣẹlẹ̀ ìjọ́kan àwọn wá rẹ̀ àwọn rẹ̀ gan pátápátá àfá àwọn wá bú wá rẹ̀ mọ́sẹ̀ wà láàrin yóò hábí àríwá ayé láàrin yà áb àríwá láàrin yà íb àríwá kò sí láì fi ẹnì kankan nínú wa wà rọ́ àlà ayé láàrin àgbáhàn àfá wọ́n pàdé níbẹ̀ náà ni àfá wa àlùhábí àbí Musa قال عبد ضياء أفاء ضياء المجلسي رحمه الله قال سمعت الإمام عبد الله بن عبد الحسن الدبائي بأسباب يقول أبو نعيم قد أخذ على ابن مندى أشياء في كتاب الصحابة قال الإمام عبد الله بن أبي الحسن الدبائي àwọn gbọ́ lẹ́nu wọn ní àfàán wípé Abu Nu'aym tí ṣe Abu kìí ṣe àbúnù àìn fọ́dúnbùnù dùkẹ́ tó jẹ́ àfá ìbọn Bukhari o àbúnù àìn fọ́dúnbùnù dùkẹ́ kọ́rùnù ẹlẹ́ẹ̀kejì olùn wá sáyé alàbáání òun wá wà mùsáàkì tájú àfáwà alfọ́dúnù dùkẹ́ torí pé àbúnù àìn náà ni òun náà ṣùgbọ́n ìmọ̀ ìyà wọ́n máa ṣe tẹ̀míìdì lára àwọn méjèèjì tí wọ́n ni wọ́n gbọ́ lẹ́nu wọn wípé àbúrò àìrí kọ̀dí àkàdà àlà ìgbìmọ̀ndà àṣíyà tí kìtà lè sàhábà wọ́n ni inú tíra kìtà lè sàhábà àbúrò àìrí kọ̀dí àkàdà àlà ìgbìmọ̀ndà ó tíra kan àti ìgbìmọ̀ndà kan ó pè ní kìtà lè sàhábà àbúrò àìrí ó wá ó ní àwọn nǹkan kan tí ó tó takò nínú tíráì fàkánà áàpù Abu Musa yẹ̀ṣẹ́yì àyíyàkódà alàbìnàáyé fi kìtàbí alẹ́bì ti sọ̀hábà wọ́n ní Abu Musa tó náà jẹ́ kẹ́nà àgbàfà lásìkò náà ó ń bẹ̀ ìgbẹ̀ nígbà tí àfà ìkọ̀ ní tó ń tó àwọn ìkan tó lòun rí nínú àwọn tíráì ó kò kátó láti wùstánì alámọ́ kọ́dìmọ̀ ìfáàbílò àbúlé ní àṣàrọ̀ ilé ìgbàlẹ̀ nígbàtí àfá àbúgẹ́ni dé tó dé àgbàárù àbúmúsá wá sọ fún pé ah, àwọn tó àtúwà ló sí àìtó nídi tí èèyàn pèsè sí fàákàdá aláàbìnú ẹ náà wá ní mi àtẹ́wọ̀n ti sí ìrìnàmọ̀ ọ̀gbà lónà bá ṣe rọ́dù fún àbúnú àìrí àwọn àtọ́wù rẹ̀ tó kó jáde lórí tààlìdì tó lóòun ṣe lórí ìtàbù sọ̀hábà wọ́n ní almost 200 ààyè ló ti sọ wípé ibi báyìí ó ṣe mistake ibi báyìí ó ṣe mistake ibi báyìí ó ṣe mistake ولذلك كان أبو موسى رحمه الله يقول كل من قدم علينا يفهم هذا الشأن فقام الشيخ الإمام ضياء الدين أبي محمد أبي جاني المقدسي wọ́n ní àbúrú tàbí àṣọ ìkọ́lọ̀ kó bá yẹn tí wọ́n pé kọ́lọ̀mọ̀ kọ́lọ̀mọ̀ ilé iná yẹ́fàm hálàṣà ó kéré mọ́ ẹni tí ó ṣe ìrìn àjò wá sí ìlú àgbáàrí tó wá ní ìmọ̀ nípa hadithi tó àfáwà bìíra ìlọ́pìsì ó kéré nílẹ̀ tó àgbáàrí tó ní ìmọ̀ hadithi tó àfáwà àbúgẹ́ni alìmọ́pìsì wọ́n ní wàkọ̀dì wọ́n fi kọ́ lìtàbáyù ní hàrí alìgbàlàbọ̀ ọlọ́run fi ṣe kò ń gẹ́ pẹ̀lú wípé àwọn gàlàkọ́ọ̀tì ni ó yẹ̀ lọ́nà rẹ̀ lẹ́yọ wọ̀láwó kánà dára kó tún wà mùsáàlù sí àhàyà tó àìpé àdìmọ́mù dára kó tún ní fúráì tí wọ́n bẹ láyé lásọ́gbà fún fẹ́rẹ̀ dàbò wọ́n kó tẹ̀lú tẹ́jú àfáà àgbẹ̀rẹ̀ àìmọ́kìtì tí wọ́n ṣe lè àkọ́lá àwọn ìyẹ́fà mọ̀ fi ìdàmọ́ ìrìnà mọ̀ fáìmọ̀ àbá àwọn aṣọ wípé àfúnúta wọ́n ní ó sọ wọ́n nínú ẹni tó gbọ́ nǹkan tí àfá àbùdẹ́rì àlọ́pìsì sí tí wọ́n gbọ́yé ní àsìkò yìí ó sọ wọ́n mẹ́rin tó gbọ́ tí wọ́n gbọ́yé nínú àlámọ́rí ọ̀rọ̀ àfihàn lápapọ̀ àmì máa wá pa aláwọ̀ fi rẹ̀ láti ilà àgbà àìkọ́ọ̀lù nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn nígbàtí wọ́n lọ sí albahan wọ́n ni àgbọ́fà lọ lọ́jú ní albahan wọ́n ni arákùnrin kan ní albahan wọ́n ni ó gbà wọn lálejò falamọ́ta àṣẹ ìná nígbàtàwà jẹun alẹ́ tán kò kírù pẹ̀lú àwọn tọ́tún ìtumọ̀ ìyàwó àwọn aṣọ fún mùsíìsì àwọn tó máa láìsíká kí ló ṣe ọkùnrin yìí ó jẹun tán ó bẹ̀ ìlérẹ̀ kò kí irun pẹ̀lú wa kọ́ọ̀lú àádà àrọ́dúró ṣàmṣì pípa ah, ọkùnrin yìí ṣàmṣì ni oòrùn ní máa bọ rọ́dúró ṣàmṣì jù oòrùn ní máa sìn ayé fàdọ́ ọ̀pọ̀ ìlú ṣíkàtà alìmọ́kìlìsí ó ní ẹ̀mí àwọn wá owó ìtayín kéèké mú ẹ̀mí àwọn ìfúnpínpí mú ẹ̀mí àwọn pé ah níbi tó jẹ́ ẹ̀sìn láti ìgbóòlẹ̀ ìgbóòlẹ̀ àwọn tó mọ́ sọpọ̀ mọ́ sí oòrùn ah wà kó tó lè rọ́jò wọ́n sọ fún ọkùnrin náà pé má àgọ́fà ní ìlànà àtàrí ah

ìgbé tó lànà náà gbogbo ọlọ́kẹ̀ àbí ìlànà tọ́lábọ̀ rẹ̀ kò sí ní kò sí kó padà bá wa ṣùgbọ́n kò bá tó onígbé òun ní òun ní pè súnmọ̀ fún tùbí ìgbà ìlú sọ́ọ̀nù àfọ́ àbújẹ́nà àlùmọ́tò ìsìn wọn àwọn bá ìdí lóru àwọn èèyàn náà fúlà wà dáakalẹ̀ sẹ́yìn ọkùnrin tí ó ń bọ òun yẹn báwọn ṣe ń ka Qur'an falamma sami'a al-Qur'an nígbà tí ó gbọ́ Qur'an wọ́n ní tazaffara ìwádìí ìlú ọkàn mú súnmọ́ aslamu bára rà lẹ́yìn ọjọ́ mélòó ó sì gba Islam wọ̀kọ́ ọ̀rẹ́ sẹ́yìn tó kàtẹ́ wọ́pàá Islam fi kọ́ ó padà wá sọ fún àbá wa ìyá onímọ̀ yẹn ó sọ fún àbá àbúgẹ́lá ló ń ti pé ìgbà tó ń ka kùránì ní tàájú yẹn islam kú sí mi ní ọkàn fa aslam ẹni náà sì gba ọgbà islam ọgbà ìtànà anáàsù bí agbáhán ìsọfúnà fi só lẹ́zùrú na ilé yìí hátà kí láàárọ̀ dá iye mi ta agbáhán lámúlákàá wọ́n ní àbá àwọn èèyàn ó mọ̀ dojúbò wọn wọ́n rọ kiri ká wọn kódà wọ́n sọ wípé láwọ́ àrọ̀ ọ̀dá àyẹ̀mí ìta àṣùbà lámọ̀láta ha tó bá jẹ́ wípé àyìnmá àbàdàn àlọ́pùtì tí báyẹ̀ tí wọ́n fẹ́ wọ́n fẹ́ jẹ ọba ní ìlú àṣùbà ha ní kò sí tó ní kánmọ́ di ọba torí pé àwọn èèyàn wọ́n níwà láwùjọ púpọ̀ arábalẹ̀ ìgbọ́n wà sùúrù pọ̀ ìtẹ́líbá gbogbo ẹ̀ ni wọ́n tó ní bàbá ìjì wọ́rọ̀ hàlá àìdọ̀ ìlànàmọ̀sùn ní sọ́lù àfáà yìí ọ̀nà síbẹ̀ wà haran àti haran àti abdan gẹ̀rẹ̀bán àtàwọn ìlú mi tí ó yàtọ̀ sí ọwọ́ fi kú lè rẹ̀ láti yí yóò bí àǹfààní yánṣòro sọ́nà tàbí sallallahu alaihi wasallam wọ́n wá sí ìfọ́súnà alẹ́bìsọ́lá àrọ̀sọ́lá ọ̀fọ́súnà wọn káàkiri tí yóò kùnkùn àwọn olùmọ̀ tí wọ́n gba ìtàwọ́dà ọgbà alábọ̀dà àwọn kan àwọn tó gbàlábọ̀dà àwọn ẹ̀nà àwọn náà ọgbà alábọ̀dà àwọn kan àmọ́ ọgbà alábọ̀dà àwọn kan hàn yẹ là ń pè ní ìtìsọ́lù àtìtàlẹ̀ lọ́dọ̀ àwọn àfún onímọ̀ hadith a làṣàkà àjọ mọ̀nkánà tèrè láti òkà hafi fọ̀nà àbújá ní àgbóyè ọ̀pọ̀lítẹ́nì àjámá àlùmẹ̀kí ọ nínà lè rúlà náà wọ́n ní kò sí èmi àwọn ọ̀rọ̀ tó pọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní mọ́tàlá ń sẹ́nà ìgbàgbà nígbàgbà wọ́n gba ìmọ̀ látọ̀dọ̀ abúlfárà ìṣúlù ìdáwọ́sí wà bí fásitì ìlú ìkàtúntì wà bí hasan alì ibn rabah al-farra abdulkadir al-jili abdulkadir al-jili èèyàn lè pè ní abdulkadir abdulkadir al-jailani méjèèjì náà ló wọlé ó lè pè ní abdulkadir Al-Jailani ó ti lè pè ní àpìkọ́ọ́dì àìjíìlì méjèèjì náà lọ́wọ́ àbá àfẹ́rẹ́ àlùmọ́kìlì títà ń sọ̀rọ̀ wọn yìí àwọn àti ìpùpù dáná àlùmọ́kìlì tí tó jẹ́ ọmọ káàlù rẹ̀ ni wọ́n jọjọ lọ sí ọ̀dọ̀ Abdulkadir Al-Jailani Abdulkadir Al-Jailani kìí ṣe súnfí o ẹgbọ́dá wọn súnfí lówó alàbọ̀rùn ní o ọ̀pọ̀lọpọ̀ àwọn karamọ́ o ni wọ́n ti lẹ̀ mọ́ Abdulkadir Al-Jailani wọ́n lẹ̀ mọ́ lọ́rùn fọwọ́ minha bari on kọ̀tọ́wọ́ bẹ̀ẹ̀sẹ̀ níbẹ̀ yẹ̀kọ́ ni peter lọ wọ́n ni àdùbádà ìjìlá ní àbá àbújá náà lọ́sílẹ̀ àti ibi òkúta máa lọ́kùnrin sí wọ́n sì ràjọ sọ́dọ̀ àfáì àti wọ́n ní ọ̀dọ́ rẹ̀ ní Baghdad wọ́n ní 40 days olùwọ́n lọ́dọ̀ àfáà náà 41 days lọ́dọ̀ àfáà náà àfáà náà dágbálé àdùkọ́dọ̀ ìjìlá ní 40 days ní àfáà àbújá náà lọ́kùnrin sí àti ibi òkúta máa lọ́kùnrin sí wọ́n lọ́dọ̀ àfáà náà

afẹ́lọ́wà mọ̀ ní abẹ́ sí afẹ́ dánú yẹ kakọ́ sinmi báyìí náà àfá yóò lè sí nínú àfá tí wọ́n dá akọ tí wọ́n gba ìmọ̀ lọ́dọ̀ rẹ̀ òkèà tíra alhassarat fi mọ̀ rọ́hala ilá mọ̀hadìsí fi mọ̀ rọ́hala ìsàmọ́rin àdírígbé nígbà mọ̀hadìsí ègbé àti àbámọ̀ tí àwọn tí wọ́n gbẹ̀rẹ̀ lọ sí àwọn fẹ́ lọ gba ìmọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ hadith tó fẹ́ lọ gbọ́ hadith lẹ́nu wọn àbámọ̀ tí ó bá wọn nígbà tí wọ́n dé ibẹ̀ wọ́n sọ fún wọn pé àwọn àfáà tí wọ́n ti lọ wá ti kú tẹ́lẹ̀ tó kò sí fóònù èdè ìṣẹ́ra kan ni àfáà kan ó lọ sí mọ́ta ó fẹ́ lọ gbà lọ́dọ̀ àfáà kan wá ní àfáà yẹn sùn lọ́wọ́ fáwọn sáré lọ sí múra pẹ̀lú lè ṣe múra five minutes ten minutes lè ṣe múra fún bàjẹ́ òfìdé àfáàlì jẹ́ ìdáyé ẹwùn gan bàjẹ́ òfìdé àfáàlì jẹ́ ìdáyé àfáàlì ẹkọ́ jọ ọjà aláwọ̀ ti tọ́lọ́ ní tẹ́kìlá tó bá ẹgbẹ́ àwọn inú kùdámà lè lọ́sùn sí àti àfáàbù yìí ìmọ̀lọ́dọ̀ wọn. Ibatullah ibn Hilal àdàkọ́, Àbúzúrà al-Maqdisi, Abubakar ibn Nakur, Muhammad ibn Abdul Albaa, Jisra'i, wa ghairihi. Ní Misra, Muhammad ibn Ali al-Rahbi, wa Abdullah ibn Barri, wa ghairihi. Ní Alexandra, Alhafi, ni wọ́n sọ. Sọlá pé Misra, tí wọ́n ṣe ìkìláàpù ẹ̀bá rẹ̀ nígbà ìtàkì láàájú sọ̀dù bí ha ilẹ̀ ìkọ̀ọ̀dọ̀ káyé òkú ti ti gẹ̀gẹ̀ náà sọ tó bá ní ìkìláàpù ó ti lọ mísírọ̀ wà fún mísírọ̀ lọ́wà kọ́ ìrọ̀ ní ṣùgbọ́n káàkiri àkọ́ sí ìjẹ́kẹ́ ní inú egypt tó yàtọ̀ sí kọ́ńdọ̀ làbúta ní fàṣí wọ́n tẹ́lẹ̀ yìí alexandra ní kaposheku àwọn olóòlà àwọn ọmọ ọlọ́dún ìdúgbàtílẹ̀ ìjẹ́ alimuyi alexandra kafuse kafusọkọ eh, ayosufna ìgbàmọ̀lá òun nísọ̀rọ̀ káàkiri mahamazọ́ ti wọ́n ẹ̀rí tó bá tún lípé nísọ̀rọ̀ tí wọ́n túlẹ̀ báyìí kọ́ ìrọ̀ ni wọ́n sọ ṣe àmọ́ pé wọ́n sọ wípé wà sẹ́ni àbí nísọ̀rọ̀ wàkẹ́lẹ̀ àbìsàlàyà alẹ́sàndà náà inú ìdíkì náà lọ wà but ìlú kan tó dá lọ́rọ̀ lọ́pọ̀ afẹ́lọ́dọ̀ mùsàkìlá alẹ́sàndà so alhabib àbẹ̀tọ́yìn àti ìlàfí nínú àwọn afẹ́ àti alhabib àbí musa almadini wà bí wàfà mahmoud bin hamaka wà abin fati alkharaki wà gẹ́rẹ̀ damascus abul makarim bin hilal salman bin ali arrahbi wà bí ma'ali ibn sabir wà uddah wà ó dá ìyá nígbà kẹfẹ́ ìrìnà náà tí wọ́n gba ìmọ̀ ní látọ̀dọ̀ wọn àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ wọn tí àwọn náà gba ìmọ̀ lọ́dọ̀ wọn táwọn lọ́kàrà wá di àpá Izzuddin Muhammad Hamid Abu Musa Abdullahi wal Faqih Abu Sulaiman wa hum abnahu àwọn ọmọ rẹ̀ ni wọ́n làwọn tí wọ́n dápọ̀ rẹ̀ wà á dáadáa ní wàá ìlọ àṣẹ́ Muwafaquddin bin Qudama ابن قدامة المقدسي تجي صاحب المدني ابن قدامة والحافظ الضياء حافظ الضياء ضياء ضياء الدين المقدسي توقع ترى المختارة في صحيح الحديث ترى مختارة ترى السنة وترى صحيح المختارة أعطاها توقع ترى أبو بن المقدسي طبعا صحيح حدث عنه wà hajjata án hajjata án ìtumọ̀ rẹ̀ ní pé ó gba ìmọ̀ látọ̀dọ̀ àwọn tí ó jùlọ tó jẹ́ àwọn àfáà rẹ̀ káwọn sọ pé hádàtà ánihu ó túnmọ̀ sí pé òun gangan ni àfáà àwọn ọmọ ilé kéwú òun ni ó fún àwọn èèyàn ní ìmọ̀ wọ́n lára pé hajjata án òun gangan fún rẹ̀ ó gba ìmọ̀ lọ́wọ́ àwọn èèyàn kan wà hajjata ánihu òun wá jẹ́ sheikh àwọn èèyàn gba ìmọ̀ ní àti ọ̀dọ́ rẹ̀ so yàtọ̀ tó wà láàrin hajjata ánìmú wá hajjata ánì yàtọ̀ ara rẹ̀ nìyẹn wà ṣe alfàfí muhammad alìmọ́mù yìí ní nínú àwọn àbá àti wọ́n ta ìmọ̀ ní àti ọ̀dọ́ wọn ni wà jáde mún àbìdáàrí wà shihab alkusi wà kọ́lùkùn kẹfì àtọ̀gọ́ àwọn èèyàn tí wọ́n حفظ أثار عبد الله المقدسي لقد كان عبد الله المقدسي من الحفاظ والمعبودين wọ́n ni wọ́n bẹ̀rẹ̀ nínú àwọn ogunmá tí ṣíṣù wọn tí ó nípan tó jìnà wọ̀já àánú ìdárí àkbárù kẹtìrà wọ́n ni ọ̀pọ̀lọpọ̀ àkbárù olówá tàbílọ̀ àkúwà kẹsì tó sì ń júwẹ̀ wípé àfáàwà àbìjẹ́nà lọ́tìtì ṣíṣù wọn ó mú bẹ́rẹ́bẹ́rẹ́ ọ̀sọ̀fáwù dì nìyí ọpọlọ wọn sì mọ́ yìí ṣe àwọn ọpọlọ tí ó ti kó virus ó ti ní virus ẹlòmí ìgbà wọn ti tó ní gbogbo ọpọlọ rẹ̀ pátápátá virus lẹ́lẹ̀ yányán virus ló kí bẹ̀ pátápátá ọlọ́wọ́ àdíkọlá kó wà fọ́ dànù wọ́n ní pàkọ̀dé sóyè wọ́n bí ìlọ́wà ìgbẹ́jọ́ kan lima la takrawu min ghairi kitabin kí ló tẹ́ pẹ́sẹ̀ bá fẹ́ ka tíra ẹ̀mọ́ ń gé tíra lọ́wọ́ fún mọ̀ lẹ́rẹ̀ ẹ́ǹkà ló tíra ìgbógbó ẹ̀ ló ti wà nínú ọpọlọ yín fàkọ́ọ̀lì àfá àbújẹ́rà lọ́tìrì ti ní àfáàfù ìrọ́jò mò ń páyà kí mọ́ tọ́ra mi lójú ni gbogbo tó orí orí ní orí ó ti sọ pé òun jẹ́ olú jẹ́ ara ó wà gbé síra àdáni ẹwàrá ò tó mọ̀ pé wọ odó àdíjì máa lò sọ hákọ́rà àwọn ẹ̀sìn ọmọ dàálẹ̀ wàràrà tó bá jẹ́ nẹ́tíwọ̀pù kan lọ ní òní sí nẹ́tíwọ̀pù mọ́ lọ́sọ̀lá sọ́lá bó tilẹ̀ pé ilé òkú ẹ̀ sí pé kámọ́ ní kó wá tó ṣe ìjọba kò túmọ̀ sí ṣùgbọ́n táà ń sọ ní pé kìí ṣe kéèyàn mọ́ sáfúrìyà ó dáa púpọ̀ kéèyàn mọ́ sáfúrìyà torí pé ríyà aláwò àti ìflá kéèyàn ṣe tọ́jú lọ́lọ́ ìdí ń bẹ láàrin àwọn méjèèjì bí ó yìí láti ń láì tí ní bẹ́ẹ̀ timeline wà láàrin méjèèjì ṣírí àti tàwí tí ń láì láti ń láì ní láàrin méjèèjì níjẹta tí mo travel nínú àti ìkan náà ara lè mi fún ẹ̀yọ́n àwọn wà nínú ọdọ̀ lẹ́kọ̀ọ́ mọ́tò kan wọ́n kọ Allahu Akbar wọ́n kọ sílẹ̀ lágbáwá Allahu Akbar yẹn lè ní rí ìgbàtà àbẹ̀kẹ́ mọ́tò kọjá ní ìrí mọ́tò pé ó kọ Akbar ó kọ ìgbà àgbà pé ó kọ Akbar ó kọ ìgbà àwọn ó ti ṣe náà fún ìwú tàòfíìdì bẹ̀rẹ̀ ẹni pé ìyàtọ̀ tó wọ́n láti ṣíkà àgbàrí very tiny line kékeré ò nímọ̀ tó ti rẹ́ sí agbóolé ẹ̀bẹ̀yẹ ọlọ́gbọ́ sọ wọn bẹ̀rẹ̀ so àwùjọ ti ẹ̀ka àwọn àfáà sún náà wọ́n yí fọwọ́ yẹpẹrẹ mú tàbí tí ẹ̀ bá ń sọ̀rọ̀ àbókọ̀ nǹkan àbókọ̀ sí kẹta online ẹ̀ lè ẹ̀mọ̀ lẹ́bù tàbí díẹ̀ orí ló fẹ́ rí bọ́jú ọ̀ ẹ̀sìn òní ó ní dẹ́ẹ̀sì nínú tàbí orí kiri ọ̀dọ̀ ọlọ́run ní máa ń lọ́ọ̀lẹ̀ orí òní rẹ̀ wọ́n á kẹ̀lẹ̀ tó kábọ̀ tọ̀dọ̀ sí inú àwọn àdúgbò bẹ̀rẹ̀ ọlọ́gbọ́dọ̀ làwọn قال شيخنا الحافظ لا يكاد يسأل عن حديث يسأل عن حديث إلا ذكره بيانه ونواني بحديث دواء فاهم جنا المسجد حديث صلى الله عليه وذكر صحته wọ́n ní wọ́n sàlàyé pé ìlàgá ìlú bẹ́ẹ̀ ni àdìsí àdìsí lára fẹ́ àdìsí lára fẹ́ gbogbo ẹ̀ ni wọ́n sàlàyé wà láìsàn àrọ́jú ní ìlà kọ́ọ̀lá wọ́n bèèrè ẹni kanáà wọn mu'minin fi hadith wọ́n ọ̀kẹ́ ìfàlà bóòdó sí ní jẹ́rẹ̀ nígbà tó ṣe rí pé ogún táwọn àfáà ń pín nínú ìmọ̀ hadithi lónìí nínú ìmọ̀ ilmùrìjáàlì lónìí bàbá ìrẹ́ ni àkọ́kọ́ tó kọ́kọ́ kó tírà jọ tí wọ́n ṣe lórí àwọn rìjáàlì kútùbù síta

wọ́n fi kún bàbá ìyẹn ni àkọ́kọ́ tẹ̀pẹ́ bẹ́ẹ̀ yóò bá ti tàfíìdù àdíìtì lónìí nínú kútùbù títà o ò lè sọ wípé góòlù bàbá ìdí jẹ́ wọ́n mọ́ tíra àtàmán fi ilmi ìjà bàbá ìlọ́kọ́ wà álámù ní àlámì sunna al-imam al padà wá lẹ́yìn rẹ̀ àwọn àdábà rẹ̀ wọ́n pè ní tàdíbù tàmàdì ìdùn ajáàrù dé òun tó ṣe tàdíbù tàdí ó ṣe tẹ̀síbù tàdí ìmọ́bù dájú tó ṣe tẹ̀síbù tàdí kíjímọ̀ náà lórí sí àyọkàn iná ní o tí bàbá ìṣò àtọ́lá ọba sọ wọn àtàlá kọ́nà kí ó bá ṣe àlékún ìkẹ́ ìbẹ̀rẹ̀ fún àfáà àti gbogbo àwọn àfáà sónà pátá látòkè nílẹ̀ nínú àwọn sẹ́mi òun jẹ́ mú wọ́n ní kúntù ìdà al-hafiz àbí musa al-madini fàjára ọ̀bẹ́ni ọ̀bẹ́ni ọ̀rọ̀júlé mùnàzá fi hadith wọ́n àwọn àlọ́dọ̀ al-hafiz àbí musa al-madini ọ̀rọ̀ ìfàfàwáṣẹ́ láàrin àwọn tí ọkùnrin kan nípa ọ̀rọ̀ hadith fàkọ́lá wọ́n tún sọ ìlú kan ọkùnrin àdíjọ́ àdìsọ́ bukari fàkúntù lẹ́yìn tàwọn àti àdíjì tó mú àìsàn ìsọ̀rọ̀ bukari òsílẹ̀ wọ́n ni fàkúntù lẹ́yìn tàwọn àti mo ní àdíjì tó sọ ìsẹ́ òsílẹ̀ ìsọ̀rọ̀ bukari kọ́ọ̀lá فكتب في ركعة ورفعها إلى أبي موسى الثاني wọ́n ní ọba kọ́ sínú ìwé pélébé kan tó bá sọ́yẹ́ sí Abu Musa láti dì lọ́wọ́ rẹ̀ kọ́ọ̀lù fanàwọ́dà ní Abu Musa rọ́kà pé Abu Musa wá fún mi ní ìlú náà wà kọ́ọ̀lù mẹ́ta pé wọ́n yà kí ló lè sọ kí ló kí ni kí ni wọ́n sọ náà fakultu máa ń wà fi Bukhari wọ́n láwọn sọ kò sí inú Bukhari wọ́n ní fàkọ́jà làbọ́dù ìbẹ̀rù bá mú arákùnrin náà torí wípé al-Imam Abu Ghani al-Maqdisi wà hafidun muftinun wà hafidun muftinun hifzuhu qawiyy jiddan wa qala ربيع صنعاني قد حضرت الحافظ أبا موسى وهذا الحافظ الجاني فرأيت في الجاني أخذ مني ولا أبو موسى وهم جانا فارغ إنويني إنو حفظه ولو جالسا وقوتوا جالسا أفا أبدال المقل ستالو صرعي أبونا ذا ربيع صنعاني ورصرعي ولو جالسا أفا أبدال المقل فهو أخذ مني حفظه أبدال المقل أولو حفظه àti àfáwà àmúmúsálọ̀. قال أبو شعب فأطيع يعني المقدسي وسمعت أبجل يقول كني عند ابن الجوزي فقال أبا أبجل المقدسي وأنا هو رضا ابن الجوزي وريرة بن محمد الغسان فقلت إنما هو وزيرة فقال أنتم أعرف بآل بلدكم àwọn sọ wípé wàzírọ́ lórúkọ ẹni ẹ àbá àgbẹ́rẹ̀ lókè sára ti ṣe wàrírọ́ ipé kí ni ó ipé wàzírọ́ ni ibn dàjúwání antum àárọ̀ fún bí i alìbàlàdìkù ẹ̀yìn náà lẹ́ ma wọn aráàlú ní ìlọ ọ̀kọ́lá rọ́jú alhaji abdani ẹni káwọn bá fà abdani alhaji abdani alìbàtù ìsìlọ́jọ́ kan wọn wá sọ fún ọ̀pẹ rọ́jú lónìí hálàkà bí tọ́lá ọkùnrin kan sọ ó búra wípé ìyàwó òun tọ́lí tó ìyàwó òun tó àdà ìbọ́ọ̀ ndị o ó fi jẹ́ kó ojú mi ni àfi tí tí bá ti 1000 kò yé ó sọ fún àwọn pé mo ti dàgbọ́ sí ṣùgbọ́n nǹkan ẹyọ kan tó fi lè dúró lẹ́ẹ̀dẹ̀ mi gbogbo tí ha kò tó 1000 ó túnmọ̀ sí pé tí àdìsí tí àbùgẹ́lì àlùmọ́sí ti bá ti há tó bá ti ju 1000 lọ ó bí ìgbéyà ló lè ṣe kí ní o kò wà dà ìbọ̀ túnmọ̀ rẹ̀ ní ẹ fàkọ́ọ̀lá náà àbùgẹ́lì àlùmọ́sí ti wá ní pé láwọ́kọ́ ọ̀la àti tààrọ̀ làtọ́lá tó bá sọ wípé 2000 4000 àdìsí mọ́ṣ kò sí ìgbàjọ́ ìgbẹ̀rẹ̀ ìyàwó yóò mọ̀ jẹ́ ìyàwó rẹ̀ lọ ó túnmọ̀ sí wípé ìtù àfáà yìí ìṣù tí ó lágbára ní a rọ́pọ̀ sí ìṣù ó jẹyọ nípa ọ̀rọ̀ àfáà yìí so pẹ̀lú ọgọ́lọ́run tó bá di ìjòkó tó ń bọ̀ àárán kan ká parí ẹ̀ ṣùgbọ́n orúkọ àwọn àǹfààní náà kún kẹ́kẹ́ púpọ̀ okun kẹ́kẹ́ bá a ti ń sọ ìdán ẹ́ ìfẹ́ كيف أشهد كيف أشهد جئت جملة أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته